salamu aleykum rahmatulahi wa barakatu. wa aleykum salamu wa rahmatulahi wa barakatu. ẹ jọ̀ọ́ bá a dárúkọ yín fún gbogbo ara lè mà. èmi ni alhaja rahmatulahi kẹ́hìndé farouk oníkejìpá alimiskin ẹ kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí ilé ni àti pé ìdíwò lẹ fi wá. àwa ṣe mólid anabi muhammad sallallahu alayhi wa sallam àwa gbé iṣẹ́ tí anabi ti ń ṣe bọ̀ iṣẹ́ tanabi ti ń ṣe bọ̀ látìgbà tí Islam ti bẹ̀rẹ̀ títí tó fi dórí baba muhammadu adam òun náà ni àtòrí ẹ̀wà abílẹ̀ ni láti ṣe ọjọ́ bíi aṣáájú ẹ̀dá sallallahu alaihi wasallam. ìmọ̀ òun lẹ nípa àwọn obìnrin nípa lílọ mọ́ níbi bẹ́ẹ̀ ṣe wá sí báyìí lónìí. ìmọ̀ràn tí mo ní fún àwọn obìnrin ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú Islam wọ́n máa ń sọ pé obìnrin ò gbọ́dọ̀ lọ sí àwùjọ àbí kó jọ níbi tí èrò ti pọ̀ àmọ́ gbogbo olùdókòwò ànábì Muhammad báyìí tó bá jẹ́ káwa obìnrin máa wá ká máa túyáyá ká máa túyáyá á jẹ́ kí ẹ̀sìn yẹn kó hun ẹlòmíì kó hun ṣe á jẹ́ kí ẹ̀sìn wa kó hun àwọn ẹlẹ́sìn kejì á jẹ́ kó hun wọn ṣe á jẹ́ ìpolówó ọjà fún Islam láti mọ̀ pé nǹkan tó dùn tó dùn náà wà ní Islam ṣe bí ẹ̀sìn míì so ká máa jáde ká jáde ká múra dáadáa ká wọ̀ èyí náà aṣọ wa ká ná èyí náà owó wa ká ṣẹ̀ṣọ́ tó dáa náà ẹ̀ṣọ́ wa kí àwọn ẹlẹ́sìn míì kán lè darapọ̀ mọ́ wa láti máa yòǹbó ànábì Muhammad sallallahu alaihi ṣé mọ́ríkàzì gangan lẹ ti dáàdì ṣé mọ́ríkàzì yà ni bẹ́ẹ̀ ni firija morcas mi tó ń jẹ́ old students morcas morcas mo ti ṣe tán ní nineteen eighty six eighty six eighty seven. omi ni kí ni àṣírí ẹ̀ wáyé pẹ̀lú bẹ́ẹ̀ ṣe dàgbà tó yẹ ojú yìí ti ti dán. sallallahu alaihi wasallam kò sí àṣírí kankan nínú nínú ẹwà ẹni tó bá ti gbà fọlọ́run tó gbà fánábì ọlọ́run àtànábì náà ló máa máa tún ṣe láti inú torí ọlọ́run ti mọ̀ pé bí ìpolówó ọjà ló ṣe rí gbogbo ní àbá dẹ̀ fi ń polówó ọjà èèyàn á fẹ́ máa tún ṣe ọlọ́run rí inú mi ó rọ́kàn mi pé mo nífẹ̀ẹ́ ọlọ́run púpọ̀ mo wá nífẹ̀ẹ́ ànábì mọ̀ọ́mọ̀ púpọ̀ so gbogbo tí nǹkan báyìí bá ti ṣẹlẹ̀ ó máa ń wù mí wọ́n máa rí i pé ẹwà Islam ni ẹni yìí mo máa máa sọ fọ́ ọlọ́run ọlọ́run má bẹ̀ wá yìí jẹ́ o má bà mí jẹ́ o káwọn míì tí wọn ṣẹ̀sìn yìí wọ́n lè mọ̀ pé tó rẹwà wà ní Islam. ẹ bá wa ṣe àdúrà fún Ṣéwù Adam oníwèé Morikas àti gbogbo Morikas lápapọ̀. àdúrà bàbá wa Mọ̀lánà Ṣéwù Adam ojoojúmọ́ ni à ń ṣe kò sígbà tá ní ṣe àfi tá a bá fẹ́ jọ òun ló a gbọ́dọ̀ máa ṣe a máa tún ṣe ni ọlọ́run tí ó fi wá tó ọ̀dọ̀ wọn ká ṣoríire ọlọ́run gbogbo náà bú látòrí mọ̀lánà ṣàbíbà Abdullahi àtàwọn ọmọ àti rọ́dìrọ̀ wọn oríire wọn kó máa lọ bẹ́ẹ̀ táyé òfin parẹ́ ó ráwọn níbẹ̀rẹ̀ oríire tiwa náà ọlọ́run má borí ire wọn jẹ́ ọlọ́run pa bàbá wa tèmi ọlọ́run má pa wọ́n kékeré ọlọ́run gbà wọ́n lágbà wá jẹ́ kó pọ̀ wá pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ọlá alá àwòlà wàlá fúwàlà ìlànà ìlànà yáyí tv ọlọ́run má padà lẹ́yìn yín láéláé ọlọ́run jẹ́ kẹ́ máa lọ sókè sí mi gbogbo àdáwọ́lé yín àdákọ̀lé yín ọlọ́run jẹ́ kó máa yọrí sí rere gbogbo bàtí islam bá jẹ́ islam ọlọ́run má pa yáyí tv náà kó máa ṣiṣẹ́ sí kó máa jẹ lọ kó gbé láàrọ̀ ọmọdé ọmọ ọmọ lọ́wọ́ aláwo làwọn làwọn gbogbo ẹgbẹ́ ìṣẹ́ lábẹ́ wọn ọlọ́run jẹ́ kó máa yín máa ròkè sí ọba tó pọ̀ sí àbùkù kó má yẹ̀yẹ̀ yín láéláé. promotion for the production islamically yàrá ATV e tẹlifásò e, yàrá yìí fi.